oògùn tá a fẹ́ lò sí ara tí wọ́n bá ti tó bá ti tán bá ti po ọtí má àyílò àyíkékinni àyílò torí pé ọtí kò sínú tá a fi ṣe wòsàn nínú Islam ṣùgbọ́n tí ó bá já pé wọ́n fi ọtí yẹn sí i pé lára èròjà rẹ̀ tí ó fi ṣiṣẹ́ ni ìdájọ́ tó ní ànílò ànírà ṣé kí wọ́n ti fi kún ara èròjà wípé lára tí oògùn yẹn ó fi ṣiṣẹ́ ṣùgbọ́n tó bá yá pé wọ́n fi pìsáàfù rẹ̀ fún bíbàjẹ́ ni níbẹ̀ yẹn àá wò ó tí a bá rí orí pa àwọn tí ọtí máa ń ṣe tí ò bá sínú oògùn yẹn tí ò jáde lára ẹ̀ kò òrùn jáde kò ní tèsì rẹ̀ kí lè ṣe pé tíyẹn bá gbé e lóra tán kí bóyá yóò ṣe kí ni yóò dààmú èèyàn tó yá pé wọ́n fi pìsáàfù rẹ̀ ní ẹ̀yìn alcohol so ọ̀pọ̀lọpọ̀ oògùn náà ló dàbí pé a máa sábà ní nǹkan bẹ́ẹ̀ àbí so irú yẹn ń sìn tí ò bá ti jẹ́ pé wọ́n kà á kún lára èròjà pé tá a fẹ́ fi ti ṣe wòsàn so irú yẹn wallahu alam téèyàn bá ra kó ra ọtí torí pé ọtí yẹn ò wulẹ̀ ní ìlapa kankan nínú nínú rẹ̀ so nǹkan yẹn ti parẹ́ ó ti gbé ni so wallahu alam náà ìbéèrè tó lù béèrè ìbéèrè náà ni wípé. àwọn gbọ́ wípé ẹni tí ó bá gbààwẹ̀ tó wá fi nǹkan sí ẹnu fún ara rẹ̀ ló fi nǹkan sẹ́nu tó nǹkan yẹn ó wá ṣe mistake ó gbé nǹkan yẹn mì pé àwọ̀ rẹ̀ bàjẹ́ kò bá àmọ́ jẹ oúnjẹ tó àwọn á máa pèjú wa pé kódà kápẹ́ńtà tí wọ́n máa ń da ìṣó sẹ́nu yẹn tó bá wà nínú àwẹ̀ tó bá da ìṣó sẹ́nu tí ń mu jáde lẹ́yọ kọ̀ọ̀kan tó bá fi lè ṣe mistake gbé kan mì àwọ̀ rẹ̀ bàjẹ́ bẹ́ẹ̀ ni o bó ti rí gẹ́lẹ́ náà ni wọ́n sọ yẹn so. ẹni tí máa ba àwẹ̀ jẹ́ kìí ṣe oúnjẹ nìkan sóyè kìí ṣe oúnjẹ nìkan ni máa ń ba àwẹ̀ jẹ́ anything tó bá ti gba ọ̀nà fún wa tá a bá dúpẹ́ àwa la màámà fi sí ẹnu tó bá wá fi lè wọlé àwẹ̀ yẹn ti bàjẹ́ sóyè ó clear bí ó clear so láàfin ni mo kọ́ra bí yẹn bá fi bọ́tìn sẹ́nu àbẹ́yẹn já òwú ó fi sẹ́nu wá ń fẹnu yí ń fẹnu yí ṣeré lẹ́nu tó tó bá fi lè fi mistake gbé mi ó ti bàwẹ̀ ara rẹ̀ jẹ́ sòtéèyàn bá ti gbàwẹ̀ àyè fi nǹkan kan sẹ́nu débi wípé àwa ṣe mistake gbé nǹkan yẹn mi so wallahu alam bó ṣe rí náà nìyẹn. asma'ullahil husna. òun lèmi máa asma'ullahi al-uzma èmi ò máa èyí o tí wọ́n á ní pé wọ́n ní àwọn kan wà kí wọ́n ní àwọn orúkọ ọlọ́run ọba kan wà tó jẹ́ al-ismul a'zamu màsí máa ń pè ní al-ismul a'zamu pété àfi bẹ́ẹ̀ lọ́hùn lẹ́ẹ̀kan náà sáájú a sì máa gbà náà sẹ́rí gbogbo àwọn orúkọ tí a bá ti rí nínú alukur'an tá a sì rí àkọsílẹ̀ rẹ̀ nínú súnà ọ̀rọ̀ ànábì tó tó yanjú tó lálàáfíà tó kìí ṣe orúkọ ọlọ́run ọba là á pè é tá a bá ti rí inú alukur'an tá a rí pé ànábì ló sọ fún wa pé orúkọ ọlọ́run ni àyè pé oruko ọlọ́run ọba tó yẹ àwọn orúkọ kan bẹ táwa máa ń hajj máa tí ò sí bẹ àwọn méjì bẹ táwa tó já pé ànábì sọ fún orúkọ ọlọ́run ni orúkọ ọlọ́run ọba ni ànábì kọ̀ǹfàmù ẹ̀ so kéèyàn wa kéèyàn kan àwọn arèrè fún nínú alukur'an arèrè fún nínú sunna àwọn kan wá sọ pé orúkọ ọba àwọn orúkọ ismullahi al-azami kan bẹ lọ́dọ̀ àwọn ẹni ọlọ́run a béèrè pé bolo àwọn ti rí sínú kur'an náà ti rí ní àbínú sunna táwọn bá ti rí nìkan kan nu méjèèjì fàbú lásán ni àwọn ọ̀rọ̀ pa àṣẹkùbọ̀ rẹ̀ ní gbogbo orú àwọn nǹkan báyẹn kì í sorúkọ ọlọ́run ọba so ọlọ́run ọba ni ó sọ tí ń fún wa ni ó sì sọ ìròyìn rẹ̀ fún wa nínú alukur'an àbí nínú sunna ló fà tó já pé nínú Kọida ṣẹ̀ríà nínú píríncípù tó wà nú ẹ̀sìn wa òun náà ni pé gbogbo àwọn asma'ullahi sóye tàwùkìfìyà ni wọ́n ìtumọ̀ tàwùkìfìyà ni pé. orúkọ wo ẹnìkan ò lẹ́tọ̀ọ́ láti pe ọlọ́run ọba lórúkọ ọ̀kan àfi kó rẹ́rì àfi kó rí kíni kó rẹ́rì tó o bá ti rẹ́rì tó o bá sọ pé ọlọ́run ọba ń jẹ́ báyìí o ti sọ̀sọ́kúsọ nínú Islam láì lẹ́rìí o ti sọ̀sọ́kúsọ ló fà tó já sí àwọn ọ̀rọ̀ mi ń bẹ tó yẹ pé kò ní nítumọ̀ ẹni tó bá fẹ́ tu gan máa dààmú kó tó rí i tú wọ́n ti máa sọ pé orúkọ ọlọ́run tó tóbi ni nítorí mi lè sọ ma pé ahamusa kaku aláwìyáàs wọn ni ara àwọn ismu láìlẹ ni ara àwọn orúkọ ọlọ́run tó tóbi gidi gan ni táwọn sọ fún pé ahamusa kaku aláwìyáàs orúkọ ọlọ́run ni àbántàn yìí àfa tó bá sọ bẹ́ẹ̀ kó wá tu orúkọ ọlọ́run ọba nítumọ̀ nínú èdè lárúbáwá lárúbáwá ni tó sì nítumọ̀ tó yanjú sòyí náà wá tó pọ̀ tẹ́ni ahamusa kaku aláwìyáàs ahamusa kaku aláwìyáàs ẹ wá lórúkọ ọlọ́run ọba ni. kí wọ́n á ní ìtumọ̀ rẹ̀ torí gbogbo orúkọ ọlọ́run táwa máa ló ìtumọ̀ tó yanjú kí ni ìtumọ̀ rẹ̀ tí tètè bẹ̀rẹ̀ sí ní o aham hamza ló bẹ̀rẹ̀ haahu tún mbe mbẹ̀ yóò ní amza òun allahu ni haahu yẹn wahabu ni mímu yẹn ẹ̀rí ó lè Ni... ó lè ní ẹ̀ka nẹ́bì ni ó lè ní muhammadu náà fi sáárín un yusuf àwa já gbogbo ẹ̀ sí ìyẹn sàlámù ni a tó bá fẹ́ pé sàlámù pé asàlámù jẹ́jẹ́ èwo ni kò pé sí ìkó tó máa pé sí ìdúró fún sàlámù kó máa kúpèkúpè tó bá mọ̀ pé asàlámù yá sàlámù yá sàlámù ló fẹ́ wí nìyí wíyá sàlámù rẹ kó yanjú bá a ṣe wí inú ìsìlámù nìyẹn èyí wí kẹ́ a máa bí bẹ́ẹ̀ sí àbíkẹ́ ẹ̀ máa ń pè é ẹ kẹ mọ nahtu náà ń pè ní lárúbáwá yìí máa ń tí ẹ ń pè léèbó ẹ ok abbreviation àbí ẹ wàá já gbígbà tó sọ pé ẹ haokola wọn mú látara la haola wàlà kúwàtà haokola ẹ wàá lọ mú ẹyin ni wàá lọ mú alif níbi allah ẹ wàá lọ mú ha níbi wahab ẹ wàá tó pọ̀ pé ah ah, ah. irú sọkúsọ wo nìyẹn so irú nǹkan báyà ẹ pè lórúkọ ọlọ́run torí pé kò ní ìtumọ̀ tẹ́ ẹ bá pè lọ́dọ̀ lárúbáwá gan tó jírí di lárúbáwá pé ahamusakaku a ahamusakaku ah, kí ni jẹ́ bẹ́ẹ̀ tẹ́ ẹ bá sọ̀túnmọ̀ ti yín fún un yóò lọ wo dictionary ẹ sì lè bá ahamusakaku nínú dictionary kò sí dictionary tẹ́ ẹ lè ti rí lọ́túráyè o ò lè nínú dictionary kankan tó jẹ́ dictionary lárúbáwá ò lè rí mẹ́ wọ́n tún wá ní aláwọ̀ yas yas ah. aláwọ̀ yas kí ló ní yas ajẹ́gbọ́ aláwọ̀ yas kí ni yẹn wọ́n tún lè ní yáwò yẹn ó dó fún yááfín. Ah, gbogbo oríṣiríṣi kọ́lọ́n kó sàánú sọ̀tòrí ẹ̀ orúkọ ọlọ́run tó tóbi jù náà làwọn tá a bá rí nínú alukur'an nínú sunna lẹ́yìn ẹ̀ ní gbogbo yòókù rọ́bìṣì òun náà ni so ká jìnnà sí ká má jẹ́ àwọn yòó máa parọ́ àwọn tí wọ́n sì láwọn lóyún ìsúnmù láìla àzọ́mù tán bá ní lóòótọ́ tó dá wọn lójú pé orúkọ ọlọ́run ni kán kó wákàjọ wo ká wẹ́rì jáde fún tábà ti rẹ́rì rẹ̀ àgbà ṣùgbọ́n wọn à kó jáde náà ni wọ́n kàn ń sọ látijọ́ yìí náà ni wọn à lè kó jáde sí wa bá a tẹ̀ ti ń sọ pé irọ́ ni ìwé kan ti kó jáde sí wa pé àfa ìwọ tó pin rọrùn rèé tíra rẹ̀ rèé wọn à kó jáde sí wa rí sòtórí ẹ̀ irọ́ ni kò sí nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀ ká má dara wa láàmú islam ní ìtìjú gbogbo àwọn pàǹtí àti rọ́bìṣì yẹn lọ wàláyé sì tó ní ti islam tí ó sì dàn ẹ́ láàmú pàápàá kọ́lọ́n kó ṣàánú wa ìbéèrè parí yòǹda ok yàn nà. ìbéèrè tó lè béèrè ìbéèrè ni pé síbá àti lè lè má kèfèrí náà la lè lè má wọn bí díà tó nígbà míì gan a lè lè má mùsùlùmí ju kèfèrí lọ rírà nígbà míì ẹni tí kékeré ó ṣe tẹ̀ nígbà wílé lórí tí mùsùlùmí bá ṣe ẹ̀ sì bá a wí. lápèjúwe nísìnyí ká wò ó nínú Islam kèfèrí ti ń jẹ́ kèfèrí láti pìlẹ̀ rẹ̀ kò sí ìdájọ́ rídà pé màá bá dàdà dínà ó fàkùtù lóhù ẹni bá kú nínú ẹ̀sìn rẹ̀ ẹ̀pá kò sí ìdájọ́ yẹn lọ fún àwọn. àbúńbẹ fún mùsùlùmí tó ń bá ṣe kíni tó ti mọ òdodo tó wá ṣe kíni tó jáde ó lè mẹ́yìn àbí òlé wọ́n lè má kí mùsùlùmí ju kèfèrí lọ́mọ àbí wọn lè má jù lọ. so èèyàn lè lè mọ́ ń bí díà náà ju kèfèrí lọ ń gbà mí. àwọn tí wọ́n sọ pé ẹ sì máa lè má bí gbà pé kèfèrí ni wọ́n ìsọkúsọ ni. èèyàn lè lè mọ́ ń bí díà náà ń gbà mí ju kèfèrí lọ. sóye èèyàn lè lè má ju kèfèrí lọ. kèfèrí nísìnyí ọ̀rọ̀ rẹ̀ clear kò ní dààmú kan tí ó kó bá wa nínú Islam ṣùgbọ́n bídíà tẹ ẹ bá gbà á láàyè tẹ ní ẹ má lè mọ ẹ má lè níbi tó bá ti yẹ kẹ ẹ lè máa ẹ padà bà Islam jẹ́ fáwọn èèyàn tí bá ń wò ó ni ẹ wọ àwọn mùnàfìkì tán wọnú Islam ẹ rí i pé torí pé wọ́n wúra wọ àárín Islam Ọlọ́run ọba sì tó fún wọn níyà tó le ju ti kèfèrí lọ Ọlọ́run fún wọn níyà tó le ju ti kèfèrí lọ ọlọ́run ní innal munafiqina fi darkil asfali minan nar. ibi táwọn munafiki ó wà tí wọ́n nínú náà ìsàlẹ̀ kìí sókè iná ìsàlẹ̀ ìtẹ́lẹ̀ iná làwọn pẹ̀lú ayé tiwọn. so anybody tó bá ti já sí pé òun gbọ́n òdodo àbí ń bẹ nínú òdodo tí wọ́n á ń ṣe bálabàla ẹ lè lè máa ju ẹ nígbà míì ju ẹni tí òdodo yẹn rè tí hàn sí lọ ó lè wáyé bẹ́ẹ̀ tó yé. So, so ó lè wáyé bẹ́ẹ̀ tó bá wáyé bẹ́ẹ̀ ní lọ́nà tó tọ́ àti bó ti yẹ ẹ ní sọ pé ẹja tó wọ́n ti kékeré rárá ẹ ní máa sọrú yẹn so yẹn jẹ́ táwọn ti máa ń sọ pé ẹ lè má àwọn Ikhwanul Muslimun àbí gba pé kèfèrí ni wọ́n ni kò sẹ́ni ó pè wọ́n kèfèrí so yé anábì náà lè má àwọn Khawarij ó lè má àwọn Khawarij ní tó ní agbá ní tó ní agbá àwọn afáàsì ní yàpá lórí wọn ni àwọn kan ní káfíìrù ní khawarij àwọn kan ní wọ́n ṣe káfíìrù líle sáà náà bí ti lè má wọn ni ó lágbàá. anabi lena sayidina umar radiyallahu anhu nígbà tó rí ìwé àwọn nasara àwọn alulukitab tó rí lọ́wọ́ rẹ̀ ní ojú anabi pọ́n anabi chéńjì ẹ̀ fún. pé àwọn mọ̀tá awé kò fi àyà abdul khatab ilé ọmọ khatab ni ṣé nǹkan tí mo gbówó tẹ ọlọ́run tó ni àbí ọ̀n dá òtún mi ànábì change wọn ànábì lè máa àwọn wọn ni rárá o wọn lọ́mọ jẹ́ sórí ibú ìdáwùtò ẹ o pàápàá mo kàn wọ́n pé eléyìí náà jọ nú àwọn nǹkan tí o ti sọ fún wa ni pé tí n bá ti kó ti tẹun sáà bá ti dẹ́gbà kí n máa sọ pé o bẹ lọ́dọ̀ tí náà kí n máa fi ṣẹ̀rí ànábì ní sànàbì Musa tọ́lọ̀ ń sọ fún gan ìwé àwọn Yahudi nìyẹn ìbẹ̀lú ti kọ́ pé ànábì Musa tọ́lọ̀ ń sọ kalẹ̀ fún gan tí máa ń bẹ láyé nìyẹn yóò gbé tiẹ̀ lẹ̀ yóò gbé tèmi ni kò ní máa tún lo tiẹ̀ kó tún máa fi ṣẹ̀rí kan tèmi ni ó máa gbé so anabi lè ma Sayyidina Umar bẹ́ẹ̀ so ó sì lè jẹ́ pé ẹ sì lè rí the same in tó tí Umar mú dání yẹn tẹ bá rí lọ́wọ́ yẹ̀húdí tó jẹ́ pé àwọn ni wọ́n dúró ti tẹ́lẹ̀ mọ́ ẹ ẹ fún lẹ̀ jẹ́jẹ́ ti mọ̀ pé tiẹ̀ nìyẹn bó ti bá lọ́dọ̀ mùsùlùmí ẹ lè mọ̀ so láàfin lè sọ pé ẹ àlè gbọ́dọ̀ lè mọ́ mùsùlùmí bíi kèfì rárá tẹ ẹ bá lè mọ́ òtúmọ̀ sí pé ẹ pè é ní kèfèrí kò túmọ̀ sí but ó lè já sí kẹ fi líle bá a ló ń bẹ̀ yẹn ó wúlò fẹ́sìn tí ò bá tiẹ̀ wúlò fún òun ó lè jẹ́ kó wúlò fún ẹ̀sìn so eléyìí jẹ́ bá a rìn ìṣẹ̀jẹ̀ so clear so ó lè wáyé ní líle ó sì lè má wáyé ní líle onímọ̀ tó fẹ́ tó fẹ́ tó fẹ́ sọ̀rọ̀ pẹ̀lú yàn ló mọ̀ pé sẹ́ni ẹni tí mo lè lé má ni àbẹ́ni tí mi lè lé má yóò wo dìde rẹ̀ lápèjúwe ń sìn àìmọye àwọn tó yá sí pé bóyá mínísítì ní wọ́n ní sábà dẹ̀ bá sọ̀rọ̀ à á sọ̀rọ̀ fún un pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ a tún lè rẹ́rìn gan-an kánú fi sọ̀rọ̀ fún un ah, ni pé àwọn olùjábọ̀ ní kí ló dé òrórí ẹ̀ olórí sámílà kìíní kan a tún lè sọ fún un tó bọ́tẹ́ ẹ bá rí yẹn kan tó ti ń lò ó ní tó wá ń ṣe bálabàla dúró bẹ́ẹ̀ ti sọ fún un ohun yìí lè le ju tiẹ̀ lọ so gbogbo ẹ̀ ló láàyè líle láàyè rírọ̀ ní ààyè sòyí tá a bá rí pé wúlò mi tá a ti fẹ́ lò òun náà láṣẹ kínni là á lò ń bẹ̀ kò sí ìtò tako ìsìláàmù ń bẹ̀ bọ̀ kó já sí pé fún àǹfààní ẹni yẹn àbí fún àǹfààní ẹ̀sìn àwọn mùsùlùmí kó má jẹ́ pé a kàn fẹ́ ṣe láti fi gbẹ̀san pé òun náà ṣe kínní kan fún mi ń jò ní àyíṣe nítorí ìyẹn wallahu alam àdúrà inshallah ta'ala. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تجعلنا وأهلنا وذرياتنا من المغضوب عليهم ولا الضالين واجعلنا ربنا من عبادك الصالحين ومن أئمة المتقين اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم اجعلنا ممن يبشرون بالأمن والجنة عند الموت سبحانك اللهم وبحمدك